mọ̀ká ẹ mọ̀ká ẹ mọ̀ká ẹ mọ̀ká. wọ́n ṣàlàyé pé ṣé kò sí dára pé ṣé á rí ní ilé ìyẹn jẹ́ tí wọ́n ṣe sọ láti gbé ṣà dáadáa ó wá jẹ́ ní ọjọ́ kan láwọn ọ̀gbìn ṣe lọ́sílà yìí gbà tó wọ́n ṣe aṣáájú tó wọlé àwọn ìrẹsì bá aláìní. wọ́n ṣe kó ṣe lọ́sílà rẹ̀ àbí kí ó dúró. bákan náà wọ́n lè jẹ́ àwọn tí wọ́n jẹ́ aláìní mùsùlùmí ní ọlá ju mùsùlùmí owó lọ ní ọ̀la ìyàwó tí wọ́n lọ láti lọ síwájú àtàwọn. bákan náà ẹni tó fi ẹ̀jẹ̀ bíbélì ó sì gbìyànjú tó ẹni tí òbí ẹ̀jẹ̀ bíbélì tó wá ń lórí tí ó ti sílẹ̀. lọ sí ọlọ́run sí ilé ọ̀dà pé bọ́ọ̀lù òun pẹ̀lú tó lè bà láti jẹ́ kí ọjọ́ sùn àbí pé ọjọ́ mélòó ni ìyẹn lè fi kí èrò bọ́ọ̀lù. Naam. Báyìí lọ́wọ́ ní ìjẹ́ Mùsùlùmí kò ní ó ní àǹfààní àti ìgbà ìlú jẹ́ kí ìlú gbogbo ìwọ̀n wọn nígbà tí wọ́n bá tó ń ṣe lẹ́kọ̀ọ́ rẹ̀. wọ́n sì tún tóbi lè wọ́n sì lè nígbà tẹ̀lé bóyá iná wò bóyá iná rẹ̀ nípa pé báwo ni a ṣe pa ìpè tàbí bóyá bí àwọn tí ní trap wọn ní lóun tí wọn ní apá tí ò ní pa wọn ní báwo ló ṣe pa. bákan náà wọ́n kí ni àlàyé tí o sọ ọ́ wá sí wa lórí ẹ̀mí lẹ́yìn fún eléyìí àti òsàrè òsàrè. bákan náà wọ́n ní pé nígbà tí ṣe àlẹ́ fún wa nípa ìdánilẹ́kọ̀ọ́ lórí pé ẹni tí ó mọ sí láyé kò ní wọ sí wa ní ọ̀la ìyàwó pé yóò wá ní ẹni tó ti wọ sí ìsíwájú tó tó bá àwọn nípa ìrọ̀sì. wọ́n ní pé àwọn bọ́ sí ẹ̀ka sọ wípé àdéhùn méje àwọn bọ́ nípa pé àdéhùn méje ló wà. wọ́n ní pé àdéhùn méje wá sí ẹ̀tọ́ o báwo ló wọ́n ní ẹnìkan tó tó wọ́n bá dá sórí ayé ni wọ́n kọ́ ilé kan tó ju góòtù ibi ọwọ́ wa pa ọ̀lẹ́kẹ̀ gbogbo láti láti wá gbé náà fi sí ẹ̀gbà gbẹ́ náà gbé síbẹ̀. kò bá tẹ̀lé wọn ní sí òótọ́ ni pé aisha àásíà ìyàwó ìràhùn nígbà tí wọ́n tọ́ wọn yìí wípé ó bèrè lọ́wọ́ ọlọ́run pé òun fẹ́ rí ilé tí ọmọ wa kó sí kò ní àtẹ́lẹ̀ wọ́n ní pé ọmọ wa wá fi àwọn pínpín tí wọ́n ní àlùjẹ́ tó wọ́n ní àwọn péré ìdókòwò ẹ̀ wọ́n wọ́n ní kò ní mùsùlùmí ó sì ní ẹni tí ọlọ́run ó sùn níbi ìyá Gracias. sáàbù lápò kí èèyàn mú àpò ọkọ rẹ̀ àbí ọmọ ẹ̀gbọ́n ọkọ rẹ̀ kó lọ ní ọdúnfẹ́. Ọ̀pọ̀ ìgbésí ọ̀rẹ́ yẹn kí ẹni bá dé ní kọ́sìtì àwọn ọmọ ẹ̀dá ọ̀rọ̀ méjì alhamdulilayi ìbéèrè alákọ̀ọ́kọ́ ẹni tó sọ pé ń lówó tó ń lè fi ra mọ́tò àmọ́ nítorí pé ilé ayé ọ̀dà máa ń kankan lóun kò sí ra mọ́tò ṣé ní tó ṣe dáa àbí ọ̀dà ní tó ṣe kọ̀ dáa torí pé lábẹ́ òfin ọlọ́run sunan bisalòlá ṣọlá fi hàn pé ọlọ́run bá nífẹ̀ẹ́ sí pé tọ́lọ́run bá ṣe dẹ̀ra fún yàn kó rí àmì rẹ̀ lára yẹn tọ́lọ́run bá ṣe dẹ̀ra fún yàn kó rí àmì rẹ̀ lára yẹn ṣègbà tí ọlọ́run sì ṣe dẹ̀ra fún ọ tó wá fẹ́ ya bara mórí jẹ fẹ́ máa gbé pamọ́ eléyìí ò túmọ̀ sí wípé èèyàn rẹ̀ ni ọ ọlọ́run bá ń fẹ́ pé tó bá ṣe dẹ̀ra fún ọ kó rí àpẹẹrẹ rẹ̀ lára rẹ̀ tó bá jẹ́ bẹ́ẹ̀ ìgbà tó ẹkùn ráyé sánà ẹ yẹ pé wọn àti olówó tó fi lè dasọ sọ́rùn kọ má dasọ sọ́rùn tọrùn ráyé sá àti olówó tó lè fi jẹun àbúrò máa jẹun àtọrùn ráyé sá àbúrò máa sún orí ibùsùn tọrùn máa sún lẹ́lẹ̀ so gbogbo eléyìí yẹn ìyẹn ń sahun sórí ara rẹ̀ ni ó sì bọ́ sábẹ́ zulmul insani li nafsi àbòsí tẹ̀yàn ṣe síra rẹ̀ ọlọ́run sì ṣe àbòsí léwọ̀ ya ibadi inni haramtu zulma ala nafsi waja'altuhu bainakum muharrama fala tadhalamu ọlọ́run ló ń ṣe àbòsí ṣe léwọ̀ lórí ara òun òun ṣe léwọ̀ láàrin wa ẹ gbọ́dọ̀ ṣàbòsí síra yín lè jẹba mu ìyẹn fẹ́ ṣe sọ̀látù duha ó sì ti sàlù alátán àlejò wa bá wọn á ní ẹsẹ̀ ń bẹ̀rù kárí mi kò sì lè má ṣe sọ̀látù duha ní gbogbo ìgbà sí kó lọ ṣe sọ̀látù duha kó tó dá wọn lónìí àbí kó dá wọn lóhùn kó tó ṣe sọ̀látù duha àkọ́kọ́ ni wípé a tìtorí àwọn èèyàn ṣẹ̀sìn a tìtorí wọn má ṣẹ̀sìn òfin ọlọ́run ọba kò gbà káti torí èèyàn kan ṣẹ̀sìn fọlọ́ kò sì gbà káti torí ẹnìkan má ṣẹ̀sìn fọlọ́ nítorí pé méjèèjì láàrin kárí mi àti ṣírùkù ni èwo lọ́wọ́ adanu méjèèjì kárí mi àti ṣẹbọ sọ́lọ̀ tó bá jẹ́ pé àlejò tó bá ọ ẹ sọ ní tó gbé wọn wá ẹ sì sọ ẹ parí ẹ̀. láì jẹ́ pákókó lóha lọ kò sí tó burú kẹsàn tó gbé wọn wá kẹ parí ẹ̀ gbọ́n àwọn bá lọ tán kò sí lóha tiẹ̀ tó bá sì mọ̀ pé wá tí wá lè fi di àkókò lóhùn eléyìí tí ò ní fún ọ láǹfààní àti ṣe lóha tiẹ̀ ẹjọ́ ọmọ ń bọ̀ ọmọ a máa pariwo máa máa máa gbéra rẹ sórí àtẹ mo fẹ́ yẹn náà ẹjọ ọmọ bọ tí ó pẹ́ yín ni ó lè pẹ́ mi díẹ̀ kò ní pẹ́ mi púpọ̀ wá ha kẹlẹ wọn làwọn aláìní àtàwọn tí wọn ní nínú àwọn mùsùlùmí èwo lọ́lọ́lá jù gbogbo àwọn méjèèjì ni wọ́n lọ́lá lópin ìgbà tí wọn jẹ mùsùlùmí gbogbo àwọn méjèèjì lọ́lọ́lá nígbà tí wọn ti jẹ́ mùsùlùmí Ọlọ́run ti ṣoore ńlá fún ìkíníkejì wọn nípa àkóso wọn mùsùlùmí. èwo ló wá ga jù táwọn olùmọ̀ ń sọ láàrin olówó àtàláìní lẹ́yìn tí àwọn méjèèjì jọ jẹ́ mùsùlùmí ni wípé tó lówó bá jẹ́ni tí ń fọpẹ́ fọlọ́n táláìní sì ń ṣe sùúrù lórí àìní tiẹ̀ ni wọ́n máa sọ pé èwo ló ga àmọ́ kàtí olówó lásán ọkàtí aláìní lásán nígbà táwọn méjèèjì ti jọ jẹ́ mùsùlùmí àwọn méjèèjì ṣùgbọ́n tá a bá fẹ́ wò wọ́n síra wọn á mọ̀ pé olówó tó lówó ti ń dúpẹ́ fọlọ́n yẹn ni pé ti ń fowó rẹ̀ ṣe tọ́lọ̀ aláìní tí kò ní tó sì ń ṣe sùúrù lórí àìní rẹ̀ ta ló ga jù náà àwọn méjèèjì àwọn olùmọ̀ ẹni tí a bá wò wọ́n síra wọn àwọn méjèèjì náà ló tún ga àwọn méjèèjì náà ló tún ga torí pé owó tẹ́ rí yẹn ìṣe gbogbo ẹni tó bá ní iná ní máa lé ná ní máa lé ná sójú ọjọ́ ọ̀nà tọ́lọ̀ gẹ́gẹ́ bó sì ti jẹ́ pé ká ná kọ̀ rọrùn ajẹ́pẹ́ ní tó bá ná ọ̀gá nípò púpọ̀ yìí sì ṣe gbogbo ẹni tí ò ní ló máa ń lé ṣe sùúrù yìí sì ṣe gbogbo ẹni tí ò ní lọ́jọ́ pé tó bá ní yóò lè ná gẹ́gẹ́ bó ṣe yẹ pé kì í ṣe gbogbo ẹni tó ní tó lè na lọ́jọ́ pé tí ọ̀bá ní yóò lè ṣe sùúrù torí oníkálukú wọn ga láàyè rẹ̀ oníkálukú wọn ọ̀gá láàyè rẹ̀ ṣùgbọ́n súnà anábì sallallahu alaihi wasallam tó fẹsẹ̀ rìn lẹ́fi hàn wá wípé àwọn ẹni tó ọkọ̀ wọ àlùjánnà làwọn aláìní ṣáájú àwọn ẹni tó ní eléyìí túmọ̀ sí pé kọ́ wá dìbò fún àìní o àwọn ẹni tó sì pọ̀ lálùjánnà jù làwọn ẹni tí ò ní gbogbo eléyìí hadith mu wa torí ẹ oríire àti dùnnú bẹ fún yàn lópin ìgbà tí o bá ní tó sì ṣe sùúrù torí pé n ti ń bọ̀ wá bá ní dáadáa ọ̀pọ̀ débi pé kò tẹ̀ ní rántí pé àjọ ń rí tí bàbá èèyàn bá jẹ́ káfìrí tí èèyàn sì ń pèsè sí Islam gbogbo ìyànjú tí èèyàn ń gbà ó ń forí sánpọ́n bàbá ọ̀gbà Islam ntọ́ da ló ń ṣe ètò sì ga jù nínú dáadáa tó lè ṣe sóbì rẹ tó jẹ́ káfìrí kò síbi kò pé lọ sí díẹ̀ sí Islam ètò tún ga jù nínú dáadáa tó lè ṣe fóbì rẹ tó tiẹ̀ ti jẹ́ mùsùlùmí kò síbi kọ́ ọ máa pé lọ síbi tí ó ti máa lékún nínú mà nípa ẹ̀sìn Islam bàbá tó wá jẹ́ kèfèrí tá ń gbìyànjú tá ń pèsè ẹ̀sìn Islam tọ́lọ̀ bá ní kọ́gbọ́kọ́gbà alhamdulillah tí bàbá yìí tí ó bá gbọ́ tí ó bá gbà ìwọ ti bọ́kùn wàhálà kú lọ́rùn rẹ àmótùmá bẹ́lọ̀ kó n ṣe ń pè kọ́lọ́njẹ́ ọgbọ́kọ́ gbà tọ́rọ́ lọ́wọ́ bá ní òníkọ́ gbà kìí ṣe wọ̀ kó a máa ṣàdúà kọ́lọ́wọ́ máa kó àdúà sí ọ lẹ́nu bá fẹ́ ṣàánú rẹ yóò gba ẹ̀sìn Islam tó ṣùgbọ́n pé ọ̀nà kan wo wá lọ́wà agbára wo la lè lò agbárí wo la lè mú wá tẹ́ni tí èsè mùsùlùmí fi di mùsùlùmí àmọ́ tọ́ra nàbì kan ọ̀ma ká tó pàwọ́ àbúrò ń anabi sallallahu alayhi wa sallam ọlọ́run sọ fún pé innaka la tahdi man ahbabt walakin allaha yahdi man yasha wo lágbára láti fọ̀nà mẹ́ni tó wù ọ́ ọlọ́run ọba ló máa ń fọ̀nà mẹ́ni tó bá wù kọ́lọ́run ọba kọ́ fọ̀nà má gbogbo wa wọn lọ́jọ́ mélòó làwọn lè ṣe táwọn fi máa ṣe qasr fi safar ọjọ́ iye àkókò tó lò láti fi mú ogún sọláàtì wá iná ló fi máa ṣe kọ́sù eléyìí lẹ́ẹ̀rí tó fi ní lọ́kàn balẹ̀ jù lọ́tọ̀ka sí ṣùgbọ́n àwọn ẹ̀rí tó tọ́ka sí jọ́ mẹ́ẹ̀ẹ́dógún mẹ́tàdínlógún méjìdínlógún mọ́kàndínlógún gbogbo wọn dá lórí ipá nàbí ṣe kọ́sù láwọn ọjọ́ yìí ni ní ìrìn àjò tó ní í ṣe pẹ̀lú ogun a pẹ́ni tó lọ sójú ogun kò lè sọjọ́ wo pàtó ló ń padà bọ̀ wálé ìdí ni tó fi fi sọ fún wa yìí pé gbogbo ẹni tó bá ń rìnrìn àjò lọ síbì kan tí ọmọjọ́ wo pàtó ló wọ́n padà torí pé ntọ́ wá lọ kọ̀mọ̀gbà tó ń lè rí òun náà máa ṣe kọ̀sù títí tí ó fi padà bí kẹ́ ẹ wá nǹkan kan lọ sípò pé ẹ fẹ́ lọ ra ibi tí wọ́n ń júwe fún yín pé ẹ ti rí ẹ wá lọ wọ́n tún júwe bòmíì fún yín níta rò pé kò ní gbàdújọ́ kan lọ ẹ fi ń sọ kan Ọ náà lẹ́ẹ̀ma ṣe títí tẹ́ fi padà gẹ́gẹ́ bí èyí ṣe nígbà tó wà lórí ìrìn àjò tó gùn ṣùgbọ́n ìrìn àjò tó ṣe wá sí Mẹ́kà a mọ̀ pé nígbà tó dé Mẹ́kà níjọ́ kẹrin àbí níjọ́ kẹta wọ́n ṣe níjọ́ kẹrin níjọ́ karùn níjọ́ kẹfà níjọ́ keje níjọ́ keje yẹn ìjọ kẹjọ ṣé wọ́n ṣe sọ̀láàtù subh níbẹ̀ yẹn ní mẹ́kà ó di sọ̀láàtù mọ́kànlélógún gẹ́gẹ́ bí imaamu ahmed ṣe sọ malik sọ ike ń jọ tí wọ́n kọ́ dé mẹ́kà wọ́n ṣe sọ̀láàtù subh ní mẹ́kà wọ́n ti ṣe sọ̀láàtù subh kó tó di kí wọ́n dé mẹ́kà a jẹ́ pé ishiruna sọ̀láàtẹ̀n ogún sọ̀láàtì so wọ́n sì ti mà ike ìjọ táwọn lò mẹ́kà nù kó di kí wọ́n lọ sí mìíràn so eléyìí nìkan lè rí tọ́tọ́ ka sí wípé anabi mayi ọjọ́ tí ó lò ó bì kan ó sì ṣe kọ́sùrù mbẹ́ ṣùgbọ́n gbogbo yòókù yẹn kọ́ mayi ọjọ́ tó ń fẹ́ lù pàtó torí ẹ̀ ló ṣe ṣe kọ́sùrù tí tó fi déjọ́ mọ́kàndínlógún tí wọ́n ń wí yẹn táwa lè lò gẹ́gẹ́ bí ẹ̀rí pé àwa tá a máa tá a lọ káwa náà máa fi ṣe kọ́sùrù kò tó lẹ́rìí fún kò tó lẹ́rìí fún eléyìí wọ́n fẹ́ ká pàkíyèsí ara wa ẹ̀sìn kìí ṣeré àwọn tó sì mà nípa ẹ̀sìn lọ́yẹ̀ kó wọ́n máa bi léèrè nípa ẹ̀sìn kí ẹsẹ̀ pé torí pé ọkàn kàdífì kan ọmọ àtúmọ̀ rẹ̀ àbọ̀ka translation rẹ̀ kan ọmọ tí wọ́n wí ń bẹ̀ so eléyàn ẹ̀sìn north ẹ̀yin náà ti tó láti gbọ́ yìí fúnra yín èyí tí mo wá lọ kí kọ́sùrù ní kámpù NYSC. ẹ ti mà surely ikọ́sẹ̀ mẹ́ta lẹ́ẹ̀lò ń bẹ̀ ẹ̀ mọ̀ wá sí kọ́sùrù ń bẹ̀ igbe after all sebo anabi sallallahu alayhi wa sallam sebo lo nineteen days níbi kan ti fi ṣe kọ́sùn bẹ́ẹ̀ni ó lo nineteen days níbi kan fi ṣe kọ́sùn ìjọ mélòó alẹ́ yìí ń lo yẹn ọ̀sẹ̀ mẹ́ta ìjọ mélòó nù ìjọ mọ́kànlélógún yẹn kẹ́yìn ọwọ́ ẹ̀rí mi wá cos nineteen days ó yàtọ̀ sí twenty one days ẹlẹ́kejì ìgbà tẹ́yìn ti dé camp tàì dé camp ńlẹ́ ti mọ̀ ẹ̀kọ́sẹ̀ mẹ́ta lẹ́ẹ̀ lò ṣùgbọ́n anabi sallallahu alayhi wa sallam nígbà tó lọ ṣe fathu mẹ́kà kọ́ mẹ́jọ́ tó ń lò pàtó tọlọ gba mẹ́kà lọ́wọ́ àwọn kèfèrí gbà tó sì lọ sí tọ̀bù kọ́ mẹ́jọ́ tó ń lò pàtó kò sí ẹni náà láyé tó fi dòní yìí báyìí tí ó lọ sójú ogun kan tí ó sọ pé méjì ni ó gbà wọn kò sí tẹ́wọ̀n pé igi tínrín tẹ́ fojú di yẹn ó máa ń sọ fífọ́ fìlà dín tí ó gba ọ̀sán àtòrú lọ́wọ́ èèyàn tẹ́ bá ń wò pé borí wọn kíákíá tógun bá gbẹ̀yìn mi tó bá gbọ̀nà mí yọ ńkọ́ so ìdí nu tó fi jẹ́ pé ojú ogun lọ lọ ló fi ṣe kọ́sùrù bá àwọn ojú ogun lẹ́yìn wá lọ ẹ̀yin ọ̀mọ́jọ́ tẹ́ kú o àbí ẹ wá débẹ̀ tà débẹ̀ ń ṣe kọ́sùrù nítorí pé ó àjò lẹ́yìn ẹ sì tún sọ pé a national headquarter yín ó ti sọ pé kọ́sùrù ní ká ẹ máa ṣe àwọn gẹ́gẹ́ bíi muftun àwọn gẹ́gẹ́ bíi ẹni tí wọ́n dàn fún yín wájú ọlọ́njọ́ gbẹ̀ndẹ̀ alkiyama wọ́n ti ní kọ́sùrù ní kẹ́ ẹ máa ṣe náà lẹ́yìn ó sì máa ṣe ok ẹ̀ ń ṣe kọ́sùrù nígbà tẹ wà ní camp kí ló dé tàǹtún kí sọ̀láàtù jùmọ̀ ní camp mùsàfìrú náà ti ń ṣe jùmọ̀ bó ló ṣe jẹ́ báwọn. àbẹ́yìn ò bẹ́ẹ̀ ìmáàmù mùsàfìr jama mùsàfìrú náà ṣe bá a sọ wípé ní òfin ṣẹ̀ríà tí ìmáàmù bá jẹ́ muqim tọ́jú ẹni tó wà lé ṣùgbọ́n tó ṣe é pé gbàtà dé masjid abáko gbogbo ẹni tó wà nù masjid al-jami lọ́jọ́ jumua gbogbo àwọn musafiruna ni wọn à ní ṣe jumua torí ẹnìkan kan wá gẹ́gẹ́ bí kò dé masjid ni kò bá kó gidi obìnrin lọ́wọ́ masjid níjọ́ jumua pé ẹ ṣe kọ́ọ̀mà ìkọ́ọ̀mà báwo kò nídìí kẹ́sì kútùbà gan kẹ́sì kọ́ọ̀mà kẹ́kí sọ̀látù zuhur ni ilé ìjẹ́bù ti bákan náà wọ́n ní mùsùlùmí làwọn o ṣùgbọ́n káfíìn rábìnrin kan o wọ́n fẹ́ káwọn bá a lọ́wọ́ sáwọn lè bá a lọ́wọ́ àhà ó ń bá jẹ́ pé kò gbọ́n wọ mùsùlùmí mà ní wọ wọ lẹ́sìn ṣé wọ lẹ́sìn wọ́n kúkú lẹ́sìn kí ló wọ́n fẹ́ bá a lọ́wọ́ sí tó bá fẹ́ ma bí ká bo obìnrin lọ́wọ́ tí ṣe máa rí ìyàwó ni ọ fẹ́ dọba tí a fẹ́ yàwó kọ bàyàwó rẹ lọ́wọ́ lọ́ba sinmi mọ̀kọ́ abobìnrin kan lọ́wọ́ pé kíni kí lọ́ sọnù tó ń wá tí ì bá sì ranù ilé ìjẹ́bù sì jẹ́ kì í ṣẹ̀ṣẹ̀ fún o kó ń bọkùnrin lọ́wọ́ o ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ ni fún ọ ẹ̀ṣẹ̀ ni fún ọ pọ̀ obìnrin lọ́wọ́ obìnrin olóbìnrin tẹ́bí mùsùlùmí ni wọ́n tọ́ òun tiẹ̀ ìyà tí ó jẹ́ oríṣiríṣi ni yóò jìyà kó jẹ́ káfìrà yóò tún jìyà pé ọbọkùnrin lọ́wọ́ nítorí pé hum mukhatabuna bi furu'i sharia kama hum mukhatabuna bi usuliha ọlọ́run ní kí wọ́n gbà kí wọ́n ní imáni kí wọ́n gbàgbọ́ ọlọ́run tó wá ní gbogbo tó tún àlábẹ́ gbàgbọ́ kó o ṣe wọ́n jìyà tún jìyà gbogbo nǹkan táwa ń ṣe nínú ẹ̀sìn yìí báyìí tẹ́lẹ̀ pé ọ̀pọ̀ àbí òní pọ̀ wọ́n jìyà pé kùfàrù ni wọ́n wọ́n tún jìyà àwọn ọ̀sẹ̀ sọ́láàt wọ́n jìyà àwọn ọ̀yọ́ zakat wọ́n jìyà àwọn ọ̀gbàwẹ̀ wọ́n jìyà àwọn ọ̀lọ́hàj wọ́n jìyà àwọn ọ̀sẹ̀ jihad wọ́n jìyà àwọn ọ̀sẹ̀ amúrú bíi ma'ruf wọn náà yà ni múnkà wọ́n jìyà àwọn ọ̀sẹ̀ òdodo wọ́n jìyà àwọn ọ̀jẹ́ni tó ṣe fọkàtà yọ pọ̀ àbí òní pọ̀ a oṣù ká àwọn ọ̀gá o wọ́n ní gọ́ọ̀mù táwọn fi mú èkúté tó bá mú èkúté kó làwọn ti ṣe eléyìí ṣèbéèrè jàmáà èsì béèrè ẹni tó fẹ́ gbẹ̀sìn yìí kì í ṣe ní tí wọ́n máa ń ṣe ń béèrè nù ìwọ òkúkú gbé gọ́ọ̀mù kalẹ̀ kó lè bọ́ ọmú èkúté kọ́ ò lè bá kó lè bá àyàn jẹ tó wà ń béèrè pé bó o ṣé bọ́ọ̀ fẹ́ mú kọ́ pa ni wọ́n lọ́ mọ̀ ẹni báwo ẹni sẹ̀rí àti ṣe sọ igbe ìgbésí ayé sàárè òrì àti ṣàlàyé lẹ́yìn àti ṣàlàyé rẹ̀ nínú ètò hudan wa bushra tó ti síwájú ẹlẹ́ni tó bá mutí láyé kò ní mú lálùkìyàmà báwo alẹ́ni tó ti múrí tó túbá nígbà tó ti túbá àbí ìgbà tí ò múrí náà ni nítorí pé at-taibu min adh-dhanb ẹni tó bá túbá nídìí ẹ̀ṣẹ̀ níṣẹ́ ni ó dàbí ẹni tí ó ṣẹ̀ṣẹ̀ rí ṣùgbọ́n mo ti múrí ẹjẹ̀ ń padà bẹ́ẹ̀ mo ti múrí ẹjẹ̀ ń padà bẹ́ẹ̀ sọ ọmọ tó kù lé lórí. èèyàn kì í dán lọ́wọ́ wò wọ́n ní àwọn mọ̀ pé méje làlùjánnà nítorí pé ẹ̀ ń sọ sí wa bí pé kẹ́ bá a ṣe mà àwọn ọ̀ma òdodo ọ̀rọ̀ nu àlùjánnà pọ̀ àmẹ́mẹ́ ọ̀ma yẹn nọ́mbà rẹ̀ ìpè àwọn mọ̀ pé méje làlùjánnà ìpè ẹrù ọlọ́nkan tó ọlọ́run aláàfin sàlìjánà kẹjọ mi ò mọ̀ tètè mi ká mà tí mo rí inú àdé ó ní pé anabi sallallahu alaihi wasallam ń sọ pé tí wọn bá ṣe báyìí báyìí báyìí báyìí wọn á sí ilẹ̀kùn àlìjánà mẹ́jẹ̀ẹ̀jọ fún yàn kí ẹ ṣe pé àlìjánà mẹ́jọ kọlọkọ yẹ wọn sì àwọn àlẹ̀kùn mẹ́jọ tá àlìjánà ní fún yàn yọ wá wọlé gba àlẹ̀kùn tó bá wù. hàn pé àlìjáná kan lẹ̀kùn mẹ́jọ lónìí sèǹté mi rí inú àdìsùn àmọ́ pé iye àlìjáná mi ọ̀mọ́ mi ò tí kí ó débẹ̀. wọ́n ní ìyàwó igbe ńgbà tí wọ́n ń pa wọ́n ní wọ́n sọ ipe ó ní ó fi ilé òun ọ̀hún lálìjánná àbí kọ́bọ̀ nkọ́lé kan sálìjánná ọlọ́run á fi àwọn bíríkìlẹ́yà sọ́dájú pé àsọdùn lásán àsọgbánú. So irú ìtàn máa sọ fáwọn èèyàn tí wọ́n máa sọ Allahu Akbar irú rẹ̀ nu sọkúsọ lásán lásán alìjẹ́nà tí wọn náà bá bira rẹ̀ léèrè àní wọ́n ní ti mẹ́ńbẹ́ ojú òrírú ẹ̀ rí etí ọ̀gbọ́ nípa arú rẹ̀ rí kò rówúyẹ́ lọ́kàn ẹnìkan rí sọ́wọ́ túmọ̀ sí wípé àwọn èèyàn kan lọ́lọ́ kọ́ ni ṣebí àṣẹ ọlọ́ọ̀ tọ́lọ́ọ̀ fi máa pé kí nǹkan ọbẹ̀ kó sì bẹ́ẹ̀ náà lọ́lọ́ọ̀ fi gbé alìjẹ́nà dùn ọlọ́run ọba òbúkátà bricklayer òbúkátà lébùrà kó tó di pé yóò ṣe tó fẹ́ ṣe innama amruna li shay'in idha aradnahu an naqula lahu kun fayakun lẹ́yìn náà sílẹ àlìjẹnà wọn tún wọn tún ọlọ́run bá tún mú àwọn ilé tuntun tuntun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àbó ti wà sálìjẹnà ti wà àbí ò ti sì ó ti wà mànà kò sí nǹkan kan tuntun ọ̀dà nínú adé yìí hadith Ummu Habiba anabi sallallahu alayhi wa sallam wọn lẹ́nu tó bá mójútó rákà méjìlá lóru àti lọ́sàn tí ń mójútó wọn ti ń ṣe wọn ọlọ́wọ́n bọ́ kọ́lé kan fún lálìjáná tí wọ́n sì kọ́ ni naam bana Allahu lahu bihi baytan fil janna mhm. naam ó ti wà ń lẹ̀ ti wà ń lẹ̀ ọkàn gbani ṣùgbọ́n wọn nù hadith eléyìí tí imaamu ahmed gbà wá nínú musnad rẹ̀ ó ní tó bá di rọmọdán gbogbo ojoojúmọ́ nínú rọmọdán lọ́lọ́run máa ń ṣe àlìjáná lọ́sùn àlékún ọ̀sùn yẹnni pé àlìjáná ti wà ṣùgbọ́n àlékún ọ̀sùn ọlọ́run máa wá sọ pé gbogbo àwọn ẹ̀dẹ́ra yìí mo pèsè wọn kalẹ̀ di àwọn ẹrú mi ni kí wọn máa wá jẹ gbádùn rẹ̀ wọ́n wá sọ pé kò sí gbèǹdé àlùkìyàmà sọ wá rò péré lọ́lọ́run sọ̀rọ̀ péré lọ́lọ́ yọ wá da gbogbo nǹkan yẹn kalẹ̀ kọ́ mọ́ bá sí gbèdé àlùkìyàm ọlọ́run bá kì í ṣeré kì í sì ṣeré gan pẹ̀lú. ṣé òdodo ni pé gbogbo aburú tó bá ṣe wá àwa la fà á bẹ́ẹ̀ ni òdodo ni torí pé alukur'an ló sọ bẹ́ẹ̀ ma asabaka min hasanatin famin Allah wa ma asabaka min sayyi'atin famin nafsik ayi fa bisababi nafsik wọ́n lọ fà á tí ọlọ́run sì tún ṣe bẹ́ẹ̀ kìí ṣe nítorí pé kórìíra rẹ kìí ṣe nítorí pé kò fẹ́ ọ especially tó bá jẹ́ mùsùlùmí ńṣe lọ́lọ́run bá ṣe bẹ́ẹ̀ nítorí kó lè bá fi bọ́ pẹ̀sẹ̀ rẹ́rẹ́ nítorí tọ́lọ́run bá bá fẹ́ràn àwọn èèyàn kan gẹ́gẹ́ bó ṣe wá nù hadith ọlọ́run bọ́ kan àdánwò lójú fún wọn láyé bíi ọlọ́run ká dánwò lójú fún wọn láyé bí àdánwò sí wọn láyé bí sódà tí wọn bá déjọ́ gbé dàlùkìyàmà kò ní sẹ́kùn tí wọn ó ti torí rẹ̀ dìsáàfù àti kọ́kọ́ wọ nánà. bákan náà ó tún wá nu àdéhìí tọ́lọ́wọ́n bá bá gbé àdánwò kàyàn inú kéèyàn yọnu àbí kéèyàn bínú ẹni tó bá yọnu falahu ridha ẹni tó bá bara jẹ́ falahu sukhth ìbànújẹ́ ìbínú jẹtẹ látọ̀dọ̀ ọlọ ṣe eléyìí sí ọ ìwọ náà lọ fa a sì sọ pé àwọn sẹlẹfù sọọlẹ wọn ń sọ wípé àwọn kì í sẹlọ àfi káwọn rámì pé àwọn sẹlọ gan lára nǹkan táwọn gùn ẹsìn tí a ti ń gùn rọrùn kẹ́tẹ́kẹ́tẹ́ tẹ̀ ń ti wà ní rọrùn yóò bá di pọ̀ yarí mọ́ lọ kí ló ṣẹ́kù astaghfirullah wa atubu ilay astaghfirullah wa atubu ilay kọ́ ọ ma tọrọ àforíjì à ń rí lára mọ́tò náà mọ́tò tá a gbé lọ́ọ́ bìkan nísìnyí ọ̀nà jíjìn gidigidi lẹ́yìn pé ọwọ́ kan ló gbàṣẹ́ abẹ́sì páàkì wọ mọ́tò padà mọ́tò bá ní ẹ̀rọ ra kíkì mi ṣé ìgbà tí ò tí kọ́kọ́ ṣiṣẹ́ tẹ́lẹ̀ ṣé bí káwọn náà lọ́ọ́ ti wá ṣiṣẹ́ ṣiṣẹ́ gbogbo àwọn ẹ́ńjìnì ara rẹ̀ ti tó ti jí pépépé làwa kíkì ẹ̀ ló lò wọ́n gbà má pàǹsẹ̀ lọ́ọ̀ni so tori ni torí ẹ eléyìí jẹba wọn làwọn ń ṣe ẹ̀ṣẹ̀ kan ṣùgbọ́n ọka wọn àwọn fẹ́ẹ́ túbọ̀ ọkàn wọn ọgbà ó tún láti ọkàn rẹ náà ni wàá fọ́ọ̀sì ẹ̀ nítorí pé tó o bá sọ́ra àti wọ́ àtọkàn rẹ náà lẹ́jọ́ wọná ọkàn rẹ yóò tún á jeri takò ọ́ tó bá dijọ́ gbẹ̀ndàlùkìyàmù ó ní o ń

wọ́n ṣe sọ fún un pé kọ́kọ́ ọmọ náà torí òun wò pọ̀ ọ̀dàgbà àgbàlagbà èsì sì yàn adarí eléyìí jẹba ọkọ̀ fọ́kàn rẹ wọn làwọn tún ti máa pé méje làlìjánná fèrèdáwùsì lọ́gà ju ipò wo làwọn fẹ́ tó rọ̀ yáànù sí wọ́n gbàgbé láti sọ ètò kéré jù sá <laughs> so alákùnlé hàlì. Eh, eh, eh, a wa wá nọ́mbà nǹkan ká a máa ni ẹ bá dákọ rẹ̀ eléyìí bẹnu kí ó táwọn kan máa mójútó torí pé ń gba àwọn ọ̀wá fún ọ̀wá níbi tí ti wúlò ìmọ̀ tí wọ́n ti kún wọn lè kó àwọn èèyàn lẹ́sìn eléyìí làwọn kà kún bẹ́ẹ̀ kí wọ́n sọ pé ah, wọ́n lọ́nà tá a gbà wà lìjẹ́nà tá a bá kó omi tá a ti kó àbí òye yín ó tó mẹ́lì mẹ́ẹ̀ẹ́dógún mẹ́lì mẹ́ẹ̀ẹ́dógún lẹ̀kùn kan nínú àwọn lẹ̀kùn alìjẹ́nà lẹ̀kùn táwọn aláwẹ̀ ọgbà wọlé kìí sá alìjẹ́nà kan níjẹba lẹ̀kùn kan torí ẹ̀ nínú àdìsí kan anabi sallallahu alaihi wasallam sọ pé lẹ̀kùn wà fáwọn tó bá ṣe sọlẹ́ à lẹ̀kún wà fáwọn tó gbààwẹ̀ lẹ̀kún wà fáwọn tó yọ zakat lẹ̀kún wà fáwọn tó ṣe hajj lẹ̀kún wà lẹ̀kún wà lẹ̀kún wà wọn àmọ́ akpọkọ kálukú látara lẹ̀kún sẹtí òṣètọ tẹwọn tí ó gbé wà lìjẹnà Abubakar wa ni sí wọn lè kpọkọ èèyàn gbára lẹ̀kún tó jù kan lọ wọn ni bẹ́ẹ̀ ni mò ń sèrànà kan kí wọn ọjọ́ kan náà tí wọn pè látara lẹ̀kún tó jù kan lọ tẹ́lẹ̀ ìjẹba. wọn ní báwo lọ́lọ́run ṣe sọ̀yàn níbi àti wọná ọlọ́run bá ti sọ wà nítorí pé ó ti sọ àwọn ọ̀nà tá a gbà tá a fi ní wọná fún wa ó ti ṣàlàyé fún wa ìwọ ló kù sí lọ́wọ́ sọ̀ ń gbọ́rọ̀ àbí ìgbọ́rọ̀ ẹ̀sìn tọ́lọ̀ ni kò mójútó sọ̀ mójútó yā ayyuhalladhīna āmanū ittaqullāha haqqa tuqātihi wa lā tamūtunna illā wa antum muslimūn bọ́ bá ti kú mùsùlùmí ó oríire ni a sì ti sọ pé bọ́ bá wọ náà gan tó bá ti kú mùsùlùmí ó oríire náà láti máa bọ́wọ́ bá wọ náà rí òní ṣègbè sínú ẹ̀ wà padà wà lìjẹ́nà kó o kú mùsùlùmí lọ́lọ́run ó fi là ọ́ so nítorí délé ẹni tó pé nǹkan ti ń ṣe kò lè jẹ́ kú mùsùlùmí kó fi ilẹ̀ o ìwọ náà dáná tiẹ̀ wọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ lómi ò ṣe ní bọ́ wà lìjẹ́nà tiẹ̀ ẹni tó bá gbọ́n yóò fira rẹ̀ sójú ọ̀nà kò ní gbéra rẹ̀ kó lórí rẹ̀ wọ́n ní báwo la ṣe wà lálìjẹ́nà sárúgbó lájẹ́ ni àbọ̀mọdé ọlọ́run ọba ti dá wa ó sì dá wa mà ọmọ wa dáadáa ó sì máa ń tó ń pèsè fún wa lálìjánà níbi tó ga dé ọlọ́run mọ ìkìtà bá wà lálìjánà lárúgbó kùjọkùjọ àní lè gbádùn ẹ̀ dáadáa tó ti pé wọ́n kú lálìjánà wọ́n èsì irun bẹ́ẹ̀ ṣùgbọ́n àìkú àìrùn kìí jẹ́ ká gbádùn gbogbo ń tá a bá ní nígbàdùn arúgbó tó ti kùjọ́kùjọ́ tí gbogbo eyín ti ń lọ lẹ́nu ó lójú ẹran tó lè jẹ wọn àmọ́ bá a lọ ni láyé ń bì tẹ́ bá tún bá a lọ tán yọ máa fún mu ni yọ máa fún òróró ara rẹ̀ mu bẹ́ẹ̀ ni arúgbó tó ti kùjọ́kùjọ́ ó lójú ó lójú irú ìjókòó tó lè jókòó ó lójú irú ìdúró tó lè dúró sòṣùgbọ́n lálẹ́ nà kò sí wàhálà. àsùnìjọ ọmọdé kéékèèké tọrọ ọmọdé kéékèèké ó lójú ntọ́ gbogbo tí ọ̀dà mi ni ọmọ lọ dáwọ́lé tí wọ́n fi lọ kówó rẹ̀ rún àkà nígbà ten thousand lọ fún alaka mọ gbádùn ẹ̀rún rún dana ten thousand wọn pé gbádùn kó kó lé torí ẹ̀ ló sọ wá nù àdìsí anabi sallallahu alayhi wa sallam ike nù aljanna àwọn èèyàn ní jẹ́ ọmọdé wọn ní jẹ́ àgbàlagbà àwọn ọbẹ̀ láàrin thirty something years bẹ́ẹ̀ làwọn ọmọ aljanna wà wọn wà ní dàgbà mọ́ wọ́n sì máa bẹ láéláé nù ṣe lè jẹ́ bó ṣe jẹ́ báwo la ṣe wà lálìjánná ìbéèrè rẹ̀ kọ́ ló pàtàkì bí kíláàsì tá a fi rálìjánná wọ̀ sáà wà lẹ́la ẹ̀. wọn bá wà má ṣe wà ńgbà tí wọn bá rí wọ kí ni kí láǹfààní gbogbo ilé àníká rí wọ kọlọ̀ ń ṣe wá lọ́mọ bẹ̀. ẹni tó pé ń wá halal haram ló ti ń jẹ tẹ́lẹ̀ ó wá gbọ́dọ̀ anilẹ́kọ̀ọ́ ó bẹ̀rẹ̀ sí wá halal ọ wá ní halal ọ ń sá ṣé padà sí haram ọ ń tanra jẹ haram wo náà lọ ọ tí ń pàtẹ́wọ́ fún ọ pé wàá mú mi gbogbo ẹni tí ń jẹ haramu ń ṣe wàhálà àbí ò ṣe wàhálà ń ṣe wàhálà wàhálà mi wà ń retí rẹ bí ọba jẹ kú ọ jẹ ìyá náà níbi tó ti kì í ṣùgbọ́n ẹni tó bá gbọ́n pati pati gbìyànjú lórí halal gbogbo bó tilẹ̀ wù kó kéré tó ọlọ́wọ́ bọ̀ falibarika sí ṣùgbọ́n haram ah yóò fi gbà kan ga lójú èèyàn ni pàtó lọ́wọ́ bá túyàn fún tí ọba túyàn fún kó kú gan làṣírí tí máa tú ẹni tó jalè lówó ẹ rí i pé òjò ẹ̀sìn rẹ̀ sú àfi kó túbá lòjò yẹn òfin ní rọ̀ ẹni tó ṣe jàǹbá tó fi di ẹni tó níláárí òjò ẹ̀sìn rẹ̀ sú àfi kó túbá lòjò yẹn òfin ní rọ̀ láyé ń bì kó tó dọ̀la kìyà so wọ́n máa wá fi ẹ̀sìn ṣe yẹ̀yẹ́ igi wọn ni káwọn máa wá halal haramu gan ra wọn sá ẹ wọn ni káwọn máa wá halal múra sí ìwọ ni ìwọ lọ́ọ́ dáyà tiẹ̀ jẹ kò sẹ́ni tó fẹ́ràn èèyàn jọ gbẹ́ndà kí tó ní ẹ ṣé Baba, lẹ búkú fifty years fún ẹ jẹ́ lọ́ọ́ bá wọn jẹ́ ẹ́ wọ́n yà tí èsì pólì rẹ ọ̀dọ́ta tí kálukú wọn náà tí ó gbé tiẹ̀ gbà so káwá gbélé ayé ká jìyà ọ̀sán ju ká lọ gbọ́rùn jìyà lọ ṣebí là ń ti ń gbọ́ yìí ẹni tó jìyà jù láyé tí wọ́n máa fi lè fi sáàlì jẹ́nà níṣẹ́jú kan tí wọ́n máa gbé sókè ike sóò jìyà rí láyé yóò lò wọ́n mọ̀ yà rí kọ́lọ́mọ́ àṣetì wá ń yà láyé o. kó tó má ṣe tiwa yẹn lọ kìyàmà ẹni tí wọn á wò pé ń bẹ ìṣirò ń bẹ wọn bá ní kò nínú kéèyàn máa wálé ayé yìí nígbà tó ń bẹ ń bẹ lòun ò ta ló wá sọ fún ẹ ipò dìgbà tó o tó lówó ọ wà ta ni ò ní owó ẹni tí o lówó kọ́ náwó kọ́dọ̀ ọmọ tá a tọrọ kọ́bọ̀ ó tún ṣe ìṣirò rẹ̀ lẹ́nu kankan kúkú mọ́ bẹ́ńlẹ̀ ayé tọrọ kọ́bọ̀ tí kálukú ni yóò ṣe ìṣirò rẹ̀ ṣé wọ́n sọ fún ọ pé nígbà tó bá tó pọ̀ ká tó ṣe ìṣirò ni gbogbo òun àbá bí tí kálukú bá ṣe máa ní ó ṣe ìṣirò rẹ̀ tẹ́lẹ̀ náà ṣé fún ọ ní option ni ikú owó ni òṣì ni ọwọ́ amóṣì torí kọ́ ọmọ bá ṣe ìṣirò ṣé wọ́n ni ìgbà tó ti dẹ́kun tẹ́tẹ́rẹ́ hàn adẹ́kun akọ́ọ́lẹ̀ kó ní ní lọ́lọ́ǹkọ́ fún ọ náà ah nígbà tí èsì pé wọ́n gbé hàn igbe òní gbé mi fẹ́ torí ìṣirò ṣé wọ́n gbé tẹnìkan hàn ni irọ́ lásán ọjọ́ ìṣiṣẹ́ kọkọ ọkọ̀ dúmọ́sẹ́ nítorí pé èèyàn torí pé ìṣirò ọbẹ kó jókòó kó máa sáwọn èèyàn ọkàn àbùkù ni òfin ọlọ́ngàn ọ̀fẹ́ wàláhì téèyàn bá tẹ́wọ́ séèyàn méjì tí wọ́n bá fún yàn ọwọ́ ò àbí òní wúwo so tọ́lá bí ẹ dákun ẹ̀ràn mi lọ́wọ́. wọ́n ṣe bígbà tó rí Baba. ẹ̀yin kúkú rí mi <laughs> ẹ̀yin náà so tó náà ṣe bígbà tó rí wàláì ẹ̀ ní mọ̀gbà tó reverse ọwọ́ àwọn òbù wò ni kọjúmọ́sẹ́ rẹ̀ o anábì ti sọ fún wa torí kò lè bá kọjúmọ́sẹ́ ló fi sọ pé al-yadul ulya khayrun min al-yadis sufla ọwọ́ tó wà lókè tí ń fún ni ó lóore ju etí ń gbà lọ bóun náà ṣe fún ọ tí o bá bóun náà ṣe fún ọ tí o gbìyànjú ntọ́kàn máa wí ni pé tọ́lọ̀ ń bá fún mi lówó máa fi ṣe tọ́lọ̀ ìwọ ló kú oríire kìí ṣe owó laburu àmọ́ ká ní ká má fi ṣe tọ́lọ̀ laburu tọ́ ọ bá lówó tọ́ ọ máa fi ṣe tọ́lọ̀ ó kú oríire ni wàláyé kò sì ní tán àmọ́ tọ́ ọ máa fẹ́ kọ́ tán wọ́n sá ti pa akánná ma kọ́ ọ má máa nà sí tọ́lọ̀ yọ tán náà ilé ìjẹba wọ́n ní báwo làwọn obìnrin alìjáná ó ti ṣe rí àníkárá alìjáná wọ̀ tí wọ́n bá ti rí wọ́n mọ bí wọ́n ṣe rí ó ní ẹ àwọn fẹ́ mọ bí wọ́n ṣe rí torí bóyá yóò mọ àwọn ọmọ ṣe zìnnà má ọ gbádùn. <laughs> ẹlòmíì sí àyà ni torí tí ìwà kò sí àyà ni ó dìgbà tó bá mọ bóbìnrin alìjáná ó ṣe rí kó tó mọ ṣe zìnnà má. A'udhu billahi minash shaitani rajim lọ́ọ́ túbà ó kọ́ pátì o torí tọ́ ọba tọ́ ọba kùnà láti pátì kò túbá wàláhì orí ibú lògùn lé o bó ṣe ń ka abẹ́rẹ́ bọ́tọ̀ ń yọ tó ń kí bọ́tọ̀ ń yọ ọ̀ràn ló ń dájọ́ fúnra rẹ o orí ibú ńlá ló sì ń dájọ́ fúnra rẹ kò sì ní sáláì lẹ́yìn látàyè mi àwọn ń sìn náà kì í sáláì lẹ́yìn fún wọn látàyè mi ẹlòmíì etí ikú tádàáwò ti máa bá a lóríṣiríṣi tó bá dìgbà tó o bá múra ipò tí ẹ fẹ́ bímọ báyìí ọ̀fẹ́ fẹ́yàwó tó fẹ́yàwó ọmọ ọba ní wá mọ́ gbogbo ètò wúlò tó lè dọ́mọ lára rẹ ó ti tà fáwọn panṣágà obìnrin ẹ ti rọ́ dànù ọwọ́ á ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ìyàwó lóyún ọwọ́ á ní ọlọ́run ò ṣe bí èèyàn ní ẹ̀bẹ̀ ta lèèyàn náà bẹ̀ o ìwọ náà ni. ìwọ náà ni wọ́n bí síra rẹ̀ bẹ́ẹ̀ náà ni wo obìnrin náà lọ́wọ́ ó ṣe zina títí títí àpò òbí fi bàjẹ́ ẹ wàláhì bẹ́ẹ̀ lẹ́lòmíì ọ̀sẹ̀ yín lákòókò wọ́n fún un tún máa lọ́ọ́lé ọkọ ni ó lọ́wọ́ lọ ó tún ní wọn wá débi pé àpò òbí wa yá ọjà wọn èé sì ràn tí ẹ bá àbí ọba ọba níbi tó ti kí wàláhi ó ṣera rẹ̀ so yóò wá ṣera rẹ̀ báwọn wọ ẹrú ọlọ́run tí wọ́n sì ń wáyà o wọ́n rí tọ́jú rẹ̀ rọra ṣe híóhíó pé masha Allahu la quwwata illa billah. tọba gánlù ẹ bá gbìyànjú títí títí tí nǹkan ò ṣe kí ló ń ṣẹlẹ̀ pé kásá máa ṣàdúrà ni baálé mi ká máa ṣàdúrà báwo àwọn èròjà àdúrà <laughs> o ti kọ́kọ́ lu o ti sánẹ́sì apẹ̀rẹ̀ ti já àwọn apamísì ọ̀pọ̀lọpọ̀ ló fi jẹ́ pé ìràkúrà làwọn èèyàn ń ra àwọn fẹ́yàwó. nígbà tẹ́ ẹ gbéra yín síbi tó yẹ kẹ́ ẹ gbéra yín sí ọlọ́run pa yín lé lọ bọ gbogbo aṣọ ọ̀lẹ̀ nìkan oní àbọ̀sọ ọ̀lẹ̀ gbogbo wọn méjì wọn wá ń zinalize ara wọn wọn ni ẹ after all ṣètánì náà ni kò burú ṣètánì tó tiyún náà ni ó jẹ jìyà ilé ìjẹ́bù ti ṣe jẹ́ mẹ́ o zina wàláyà má jẹ ọtàn ọjẹ o ẹrẹ lomi tọlọ máa ń ṣe fún wa wàlẹ ọgà sẹmu kéde rẹ ń lé ní sí ń lé ń lé ń rí zina sí nítorí tó bá fẹ́yàwó halalan tayyiba abẹ́ ọba ni lè má ẹ wàláyì kò sí àgùnmu tí ò ní mu láyé abẹ́ rẹ ó dorí kọlẹ̀ níbi ìgbà tí wọ́n ṣe sujud kò sí ọ̀nà tọ́lọ̀ ò lè gbà mú yàn o ẹ wàláyì torí délé páyọ̀ ọlọ́run jìnnà sí o ẹni tó bá gbọ́n kò ní jẹ́ wọ́n fi tó ń kọ́gbọ́n tẹlomi ló wọ́n máa fi kọ́gbọ́n lè jẹ́ kó ṣe jẹ́ gbàtọ́ sì ṣe zina wọ́n mọ̀ pé àbúrò ẹnìkan ni wọ́n ò sì fẹ́rù rẹ̀ fábúrò rẹ̀ sọ̀rọ̀ pé ńgbà tẹ́nìkan wá àbúrò rẹ̀ wá léjò ni ọbẹ̀ wulẹ̀ ló lù gbogbo ará àdúgbò lọ ọtí yà á fẹ́ báyé ẹ̀jẹ̀ ni ẹ fẹ́ ṣe kí ni ọmọ tí ń lọ skul tí ń lọ skul etí wọn bá ṣe zina ìwọ ọ̀báyé tí wọ́n jẹ́ òtúbọ̀rún wọn jẹ́ ọjọ́ lọ bẹ̀rù ọlọ́run wọn làwọn ọrùn tá a máa ń gé lára wa àti kaná boníká máa dá sí a máa rí mọ́lẹ̀ ni àwọn olùmọ̀wá nípa ṣẹ̀ríà wọ́n ní ẹ̀rí mọ́lẹ̀ torí tẹ́ ẹ̀ bá rí mọ́lẹ̀ ó lè bọ́ sọ́wọ́ pìdá kan yóò wá fi dọ́ọ̀gùn kan wò pé irun wọn ni wọ́n lò ó sì ti mọ̀ pé irun tiẹ̀ ni yóò wá dán wò ó ṣe bí wọ́n ṣe ṣe yóò wá wò bí ó ṣe ṣe ọ́ experimental work ó sì lè jẹ́ ìkánná rẹ inú wọn ó lò má jẹ́ wọn ó ìkánná rẹ o má jẹ́ nìkan orí irun rẹ o àwọn ẹlòmíì wà very very careless tẹ̀tọ́ àwọn obìnrin wọn kàn mú kóòmù ní yà irun ó ara kóòmù yẹn so sọ náà wọn wà wọn kíkíní ah, kóòmù ó sì wà ń ẹ̀ ń gbádùn àbí ẹ máa gbá mi gbọ́pọ̀lọpọ̀ sisi ṣe rárẹ̀ nù ẹ wàláhì carelessness ẹlòmíì kaná ni ọkàn rè dálẹ̀ nù lé ni àwọn ọmọ wọn jẹ́ ṣe kí mo ní máa rè kaná náà lẹ wọlé ẹ sọyẹ kó rè kaná rẹ wọ́n sì rọ amú mẹ́ta mẹ́ta náà wọ́n nìdí torí ẹ anabi sallallahu alaihi wasallam ń wa ká máa rí ká máa rí táwùjọ bá da àárín mọ́lẹ̀ kátópá àwùjọ tiwa sọ́dà àbí ọ̀dà ọlọ́njọ́ ọ̀dà wọn ní ìkúnlẹ̀ ṣé ìṣẹ́bọsọ́lọ̀ ni ó pín sọ́nà méjì láti ti ṣàlàyé rẹ̀ nu túra wa ń bẹ nínú àwọn èèyàn ẹni tó kúnlẹ̀ fẹ́ lómi nítorí pé ń sìn àbí nítorí kọ́ fẹ́ fi gbéga ẹni tó bá ṣe bẹ́ẹ̀ eléyìí kúfúrò ni ṣùgbọ́n ó sepò ń fẹ́ fi kí ẹni tó bá ṣe báwọn haram ló ṣe èwo lọ́wọ́ dánú méjèèjì ah haram tí ó gbé ẹ̀wọ́ náà la hawla wala quwwata illa ẹ wo mẹsẹ fọwọ́ jábútẹ́ mẹsì kabiratun minal kaba'ir ẹ̀ṣẹ̀ ńlá nù àwọn ẹ̀ṣẹ̀ ńlá àwa ló lọ sẹpẹrẹ kí ni ń ṣe wọ́n ní sáà lè máa lo àbúrò ọkọ ẹ̀gbọ́n ọkọ ẹ̀yin lẹ máa nú àṣà yín wọ́n ní sẹ ìsìláàmù faramọ́ kí ló dé tí n fi ń béèrè irú béèrè báwọn kó lè rí ránṣẹ́ ẹ ṣe é mọ̀ pé nú àṣà wọ́n pa àwọn ọkọ rẹ̀ nù kó o sì gbọ́dọ̀ lákọ ọmọ wa lórí gan pẹ̀lú à ń bọ̀sibọ̀si lọ́ba ń lọ́ta wá lọ́ba ń ṣe kínní wá ó yẹ kí gbogbo ẹni tí ọba fẹ́ yàwó kó fi ìyàwó sáyé ìyàwó kọ́mọ̀jì ọkọjá yìí rẹ̀ wọ́n gbà tó ń bọ̀ lẹ́yìn ọ̀ ń bọ̀ ń ọkọ ọmọ á pe àwọn àbúrò ọkọ ránṣẹ́ ọ̀sùn wọn di gbá àwẹ̀wọ́ ẹ má fa lẹ̀ nítorí tẹ́ bá ti fa yìí lẹ̀ generally obìnrin so ẹ sì má sọ àwọn ọmọ náà di nǹkan ọmọ tó jẹ́ pé kò ju ẹgbẹ́ abilé karùn-ún ìyàwó lọ ẹ wà ní máa pè ń bọ̀ dà arówó lò ìyẹn afẹ́ akọ̀wé àbí ẹ̀kọ́ ni so ó kọ́ kálukú ni kó máa jẹ́ bàbá pọ́n wọn lè bọ̀dá lágbájá kò burú so àmọ́ àwọn náà wà tún á sọ ìyàwó ìyàwó náà o. Torígbàtí ìyàwó náà bá ti ń mú wọn ránṣẹ́ onú lágbọn abòmí gbogbo aṣọ wọn ni ọmọ fọ èèyàn bá àpógúnú oní ọmọ ruka fún wa ó bá ruka èèyàn mẹ́ta ó yàtọ̀ sí bá fẹ́ ruka èèyàn márùn-ún pé èèyàn ogún sẹ́wọ̀n pé èèyàn ó nídìí orógùn ńlá tó àwọn àṣà kan wà nú àṣà Yorùbá tó yẹ kí n máa fún àwọn obìnrin wàhálà kò sì gbà kẹ́nìkan kan náà mú ìyàwó lẹ́rú ọlọ́run ọba kó gbà fún wa kó tún tiwa sí i subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk kò pè fún sọ́láàtì.